mo bá yín olólùfẹ́ ètò ìjùmọ̀ re àmúlùdùn gbogbo yín la tún kílẹ̀ kan bo bó oníṣẹ́ ìfọkànbá wa bá ètò yìí bọ̀ ẹgbọ́n ṣe ló yẹ ọmọ ọdún kan tó yẹ kí èèyàn lọ kọ́ṣẹ́ àbí èèyàn máa ń dàgbà ju iṣẹ́ kíkọ́ lọ òun ni tá à ń gbéyàwó lórí ètò lónìí à ń tó dẹ̀ bá a dá sí ètò tá a pè lọ́rẹ̀ Àtàbàtúbú mi ọ̀rẹ́ mi náà ni ọ̀rẹ́ wa ni wọ́n lóríṣìí tẹlifíṣàn ọ̀rẹ́ ètò yìí náà ni àwọn náà jẹ́ orúkọ wọn gangan ni ọ̀gbẹ́ni Fẹ́mi Àlùkò wọ́n jẹ́ òǹkọrin ẹ̀mí Hmm, ń ṣeré orí ìtàgé yàtọ̀ síyún gẹ́gẹ́ bí tí wọ́n sọ láàrin ọ̀rọ̀ wọlé ẹ̀kan wọ́n tún jẹ́ amúnidára tó ń ṣara lóge ní gbogbo ọ̀nà ẹ mọ̀ káàbọ̀ sórí ètò ojúmọ́ rẹ̀. ẹ dáadáa ni <laughs> ṣé ẹ bínú bí àwọn sista ẹ ṣe wọnú sí yín lára. ọ wọ́n ti lọ eh. mi ò mọ̀ wọ́n ti lọ. <laughs> ṣé nǹkan sọ̀rọ̀ sí yín lè sọ. Ah, mi ò tiẹ̀ mi ò tiẹ̀ gbọ́ nǹkan kan. ẹ eh, ló ti ṣe ìyá <laughs> ẹ ní fetí sí àwọn ọmọ kékeré àdúgbò wa eh, ni. yorùbá náà bọ̀ wọ́n ní iṣu ẹni ló mú iná ní ẹni bọ̀ po wọ́n ní bẹ́ẹ̀ yorùbá torí iṣu jẹ po ìyá torí epo jẹ iṣu jẹsù bẹ́ẹ̀ bẹ́ẹ̀. nítorí ọ̀rẹ́ mi náà ni bẹ́ẹ̀ ni òun la ṣe gba gbogbo ẹ̀ mọ́ra tá fi ṣoṣùn. ṣé wọ́n sọ̀rọ̀ sí a kàn fi ṣoṣùn a fi para bẹ́ẹ̀ a fi decorate ara. báwo la ẹ máa kọrin àwọn amúnidára ẹ náà ẹ kọ́ fún mi ẹ mọ̀ pàmùdára lórin tó máa ń kọ àwàlẹ́gbẹ́ amúnidára ẹ fún mi ẹ fún àwọn ará ilé. Hmm. àwàlẹ́gbẹ́ amúnidára àwàlẹ́gbẹ́ amúnidára àṣenilóge àǹtayé ní í ṣe àwàlẹ́gbẹ́ amúnidára. ẹlẹ́sàáyé èèyàn ló gbé. Ah, a máa ń decorate èèyàn hmm. tí n bá decorate yín láwa méjèèjì. honestly speaking ẹ ti ẹ̀dẹ́ wá ẹ ti ẹ̀dẹ́ jọ́ kan ẹ ti ẹ̀dẹ́ ná àwa méjèèjì. kò sí problem ibi tó bá ti lè pẹ̀lú ayé náà rọ̀ I am Mr. Tomat. ẹ gangan Mr. Tomat. ẹ já ti bẹ̀yẹn mu ẹ ṣá ń kó méjèèjì papọ̀ ní Tomasi aṣaralóge amúnidára orin eh, èwo ló ṣáájú náà méjèèjì bó lè ṣe. orin ló kọ́kọ́ ṣáájú because ẹ̀bùn Ọlọ́run ni lórin. ìyẹn tó fi ń pè mí ní orí àpèsè. orí àpèsè ìyẹn nínú tó lórin dé. inú torin so ní ti aṣaralóge táwọn olóyìnbó máa ń pè ní tailoring hmm. ṣùgbọ́n ní èdè ìbílẹ̀ tiwa a máa ń pè ní aṣaralóge àwa la ẹni tí ò tiẹ̀ fine tó dàbí bígbà ẹ mọ̀ kí tí ewúrẹ́ bá kún powder hmm. ẹ mọ̀ bó ṣe máa ń rí hmm. ṣùgbọ́n táwa bá tọwọ́ bọ ayé ewúrẹ́ tó kún powder wọ́n máa sọ di king wọ́n máa sọ di wọ́n máa sọ di queen iṣẹ́ tiwa nìyẹn so bá wa ṣe bí èèyàn bá ṣe rí a máa ṣe dá aṣọ ẹ̀ so bàtà tá a máa fi sí tó bá wọ top red bàtà yẹn tó bá tó bá ó máa ó lè fi sí ó lè fi red sórí bàtà yẹn tó bá tún change bàtà yẹn eh, top tó wọ yellow yellow máa tún appear lórí bàtà yẹn the same shoe or the same sandal so mm-hmm. ìdí nìyẹn tó fi ń pè mí ní Mr. Tomas ìyẹn ní ti amúnidára ní ti olórindé ló bí dùbìlì àfòsìn. tẹ́ni tó bá wọ red shirt ẹ fún red trouser red shoe. no ó ní bá ṣe tí èèyàn bá wọ black trousers tó wọ red shirt sí definitely bàtà tó wọ ó lè ó black but ó máa ní touch of red lórí tó máa tó máa company. top red tó wọ hmm. so tó bá tó bá tún wù pé on the same level ó fẹ́ change top yẹn sí yellow the same shoe ó máa tún ní another touch of yellow tó máa company tó máa company nǹkan tó ṣe àwọn nǹkan tó wà lókè yẹn. ó túmọ̀ sí pé ẹ mọ iṣẹ́ yìí ó dá yín lójú yányán. ó dá uh-uh. mo kọ́kọ́ jogún bá lọ́wọ́ ìyá tó bí mi hmm. lẹ́yìn ìgbà tí mo jogún bá mo tún wá lọ kọ́ hmm. nígbà tí mo kọ́ tán mo tún wá make research lóní ti gbàlódé because hmm. mo ti mo mi ò dúró lórí iṣẹ́ tí mo kọ́ nìkan ojoojúmọ́ ni mo ń gbá research ń wá ìmọ̀ kún ìmọ̀ sí so ìmọ̀ tí mò ń wá kún ìmọ̀ òun ló sọ mí di Mr. Thomas. ẹ ẹ ẹ ẹja wò báyìí bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ tọmọ ọdún mélòó ń gbà tí ẹ lọ kọ́ iṣẹ́ yìí àti pé ibo ni ẹ bá ìwé dé ńgbà náà lọ. Mm, nígbà tí mo parí secondary school táwọn Yorùbá máa ń pè ní girama mm. ni mo lọ kọ́ iṣẹ́ ìwé mẹ́wàá mm. kó tó di pé mo tún continue education mo ti kọ́ṣẹ́ mo ti níṣẹ́ lọ́wọ́ mo dẹ̀ ń ṣe é àti so àti wá ka ìwé sí. ẹ tọmọ ọdún mélòó ń gbà náà. gbà tí mo lọ kọ́ṣẹ́ mo lé lọ́mọ ogún ọdún. ọmọ ogún ọdún ẹ sì ti kọ́kọ́ kàwé díẹ̀. bẹ́ẹ̀ni kó tó di pé ẹ lọ kọ́ṣẹ́ mo lọ kọ́ṣẹ́ gbà kọ́ṣẹ́ tán tí wàá padà. tó wàá padà lọ kàwé mo ṣe wàá lọ college of education o mo lọ ṣe primary education. Hmm. so ó jẹ́ kí ó jẹ́ kí ó rọrùn fún mi láti tọ́ra mi níwèé. Hmm. mi ò lọ sábà ẹ̀gbọ́n kan àbúrò kan ẹbí kan mm, mm. àwọn kan wọn subscribe sí olùkọ́dà fún yín ẹ wo korea film ẹ ayé àwọn yẹn ń waste time ni hmm. time time eh, time waster làwọn yẹn àkókò tó yẹ kémi fi ránṣọ kí n gbowó kí wọn lọ máa fi máa wo korea hmm. wọn ń pa owó wọn ni hmm. ó já sí ìbàjẹ́. ẹ mọ̀ pé ìgbà tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sà ẹni wípé orin ilẹ̀ kọ́kọ́ fi orin ṣáájú tailoring tẹ̀lọ́kọ́ bẹ́ẹ̀ni ṣé ká sọ pé ìgbà tí ẹ ti ní ẹ̀bùn kí ló tẹ̀ wò wípé òkè ẹ̀bùn tí mo ní yìí. ó tó mi. ó tó mi jẹ because tọ́lọ́n bá fúnyàn ní ẹ̀bùn ẹ̀bùn yẹn kò síbi téèyàn lè yí kọrí ẹ̀ sí láti ẹ fi jẹun ẹ fi jèrè ọkàn ẹ fi ṣoríṣiríṣi fọlọ́run. ẹ ṣe wá wò pé orin yẹn jẹ máa kọ kí orin lè kò nídìí pé à ń dára ẹni láàmú láti tún lọ ṣe yẹ sàǹbì kan gbà tọ́lọ́run ti dé ńlá iṣẹ́. ọ̀nà kan òun ọjà ló dé fáfútíṣà tó ń ta ṣọ́ọ̀kì hmm nítorí tí ṣọ́ọ̀kì bá ṣọ̀ wọ́n tí skul ò ní ó máa sáyé tà fún skul. ṣe rí iṣẹ́ orin tí èèyàn báyìí ti di ẹni tí ó di wọ̀kìlù mọ̀ ń bẹ̀ èèyàn gbọ́dọ̀ mú nǹkan míì mọ̀. Hmm. ṣẹ́yìn pé láyé àtijọ́ ọ̀lẹ náà máa ń pa àwọn olórin òun ṣayé òde òní tó yẹ pé iṣẹ́ orin ti di ó ti dowó ó ti dọjà ó ti dọlà ṣọ́rọ̀ mi yé yín bẹ́yẹn so ìdí nìyẹn tí mo fi mú iṣẹ́ ọwọ́ mi mọ́ láti máa support iṣẹ́ orin dìgbà tí òkìkí máa fi kàn nídìí ẹ̀ tó kì í bá kàn nídìí ẹ̀ tán iṣẹ́ tailor tí mo kọ́ àti iṣẹ́ amúnidára tí mo kọ́ mi ò ní fi sílẹ̀ o mm. tún máa lọ lẹ́gbẹ̀ẹ́ kan tí máa fún mi ní àǹfààní láti gba àwọn èèyàn síṣẹ́ mm. tí ó máa mú àìníṣẹ́ àìríṣẹ́ ṣe dínkù láàrin ìlú. ẹ tẹ̀ tún máa ránṣọ fáwọn akẹgbẹ́ yín olórin ìlú mọ̀ọ́ká bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rí. ó dàbí tẹ wá balọ̀ yẹn ẹ jẹ́ ká wá wò ó ní báyìí pé fún àǹfààní àwọn tó jẹ́ pé ohun àwọn kan kí wọ́n kọ́ṣẹ́ àmọ́ wọ́n wò ó pé báwo làwọn ṣe fẹ́ yí é tó wà lọ́wọ́ àwọn lóòótọ́ kò pa owó wọlé lọ títí bí wọ́n ṣe fẹ́ wọ́n nílò kówó mi ti wọlé àmọ́ àti ipa iṣẹ́ kíkọ́ mi pọ̀ mọ́ tilẹ̀ báwo lẹ́yìn ṣe ṣe ti ń ti orin àti iṣẹ́ télọ̀ tí ò gbàrà wọn. ẹ ṣe ìbéèrè tẹ́ béèrè yóò jẹ́ ìbéèrè tí ó gbọ́gbọ́n tó sì jẹ́ ìbéèrè tó ṣe pàtàkì èèyàn lè máa ṣiṣẹ́ méjì kó má kọlu ara wọn téèyàn ò bá ti jẹ́ wípé ó fẹ́ wà níbi ó fẹ́ wà níbi lẹ́ẹ̀kan náà. láìsọ Ọlọ́run. <laughs> Ọlọ́run ló wà níbi gbogbo ṣùgbọ́n nígbà tí iṣẹ́ orin bá yọ ẹmọkú wíkẹndì ni iṣẹ́ orin máa ń sábà yọ tíṣẹ́ orin bá yọ iṣẹ́ télọ̀ tó bá nílò pé eléyìí a fẹ́ ṣe o ó yá ìwọ gbà máa ṣe eléyìí dèmi jẹ́ kémi lọ ṣe eléyìí so kò ní sí disappointment lọ́nà méjèèjì lọ́nà méjèèjì so tí ìwọ ó yá iṣẹ́ tó ṣe ó yá gbà kì í ṣe wípé téèyàn bá jẹ́ amúnidára òun nìkan náà ló máa jòkó sí di machine tó wọn máa ṣe gbogbo ẹ̀ ó gbọ́dọ̀ láwọn òṣìṣẹ́ tó máa bá iṣẹ́ tó máa bá iṣẹ́ ó gbọ́dọ̀ láwọn tó kọ́ níṣẹ́ tó yẹ pé wọ́n ti dọ̀gá náà tó ti mọṣẹ́ yẹn tó máa fún wọn léṣẹ́ so tíṣẹ́ orin bá yọ a máa lọ ṣe tíṣẹ́ télọ̀ wá tún yọ a máa tún ṣe. kò gbára wọn lọ́rọ̀ kan sọ bẹ́ẹ̀ ni. ẹja gbà bí wò. àwọn olórin kan ní wọ́n kó ohun mẹ́ta sílẹ̀ èyí mọ́ mú òye. tó bá ní pé inú iṣẹ́ méjì tẹ wáyàn láàyò tó jẹ́ tó gbajúgbajà lọ́dọ̀ tiyín orin àtàmúnidára wípé ìkan lẹ gbọ́dọ̀ múnú méjèèjì hmm. lémi kan lẹ́yìn kan àwọn aráalé ò mọ dáhùn sọ yìí o ní láàrin àwa mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́run ló ṣe kẹrin níta wa hmm. àbúrò mi gan sọ pé òun ò gbọ́ ẹ mú kan pé ẹyọ kan lẹ fẹ́ mú ah! èwo lẹ máa mú ní méjèèjì. ó máa ṣòro o ẹ mọ̀ ní tó máa fi ṣòro iṣẹ́ orin ẹ̀bùn tọ́lọ́run fún mi ni olórin kan ní orin ń bá mi sùn ó ń bá mi jí mi ò mọ ọjọ́ orin lọ orin máa ń bá mi sùn máa ń bá mi jí ni hmm. so kò ṣeé ignore pé kí ah, ẹ understand iṣẹ́ amúnidára mo tí n bá rí ẹni tó wọṣọ tó dára orí mi máa ń ṣẹ́ pẹ́pẹ́ tí mo bá wá design ènìyàn tán inú ara mi máa ń dùn mo máa ń kí ara mi ó máa ń jẹ́ kórì mi wú pé so èmi ni mo ṣe léyìí ah ọlọ́run ó máa jẹ́ kí n ṣe sàdánkátà ó máa jẹ́ kí n bóṣùbà sàdánkátà fọlọ́run ọba nítorí pé ohun tọ́lọ́run rán mi wáyé wá ṣe gangan ni mò ń ṣe. Hmm, ẹ ṣiṣẹ́ oníṣẹ́ ẹ ò ṣiṣẹ́ oníṣẹ́ so méjèèjì pé ìkan ló mọ́wọ́ wọlé fún mi dáadáa jẹ́ ń jókòó ti eléyìí oh. kò sí nǹkan téèyàn lè lu pamọ́ lẹ̀ talent gèèyàn lè pàtì kó gbẹ kéèyàn má rántí mọ́. ok ok ẹ jẹ́ ká ṣe báyìí tí iṣẹ́ orin bá dọ́là lọ́la mo lè ra mú amúnidára kí n gbé ti sẹ́gbẹ́ kan kó máa lọ lẹ́gbẹ́ kan kí wọ́n á mú iṣẹ́ orin ní kókó. lọ́wọ́lọ́wọ́ báyìí nǹkan ìwé lẹ́mú ní kókó. lọ́wọ́lọ́wọ́ báyìí amúnidára ló ń fún mi lówó jù hmm. di wọ̀kìlú mọ̀. Hmm. Hmm mi ò ti di wọ̀lkí lónìí. ẹrù pẹ́tẹ́ bá kọrin kí àwa méjèèjì ní àlè àlè àlè bówó jẹ́ fún. owó tẹ bá bàjẹ́ fún mi bíbá yìí mo máa ná tán náà ni ẹ fẹ́ fún mi ní two million dollars àbí ten million dollars. ẹ ẹ àbúrò mi lówó gan o gbogbo àwọn fíìmù tó ti wò tó bá kàn fàájì gbogbo ẹ̀ báyìí ó dọ̀là nu <laughs> àwọn ewo fíìmù gan o. <laughs> ọ̀rẹ́. aláṣàánú yìí. Ah, bro bro. Eh, àbúrò ẹ̀ kan mo ń sọ kì í ṣe. olùbọ̀ ẹ̀ mo máa bá yín jíṣẹ́. Hmm? máa bá yín jíṣẹ́. kó tó wá di pé ẹ̀yẹ díẹ̀ fún wa lórí ètò yìí gẹ́gẹ́ bí ohun tí à ń gba àwọn èèyàn nímọ̀ràn tá a sì fẹ́ kán kọ́ ẹ̀kọ́ kan pàtàkì ẹ̀kọ́ tó láàmìlaka nínú ẹ̀ lónìí a rí pé púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ olóṣèlú mi ń lò wọ́n láti fi ṣe jẹ iṣẹ́ jàǹdùkú tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ tí wọ́n sì lọ́wọ́ tó bá dilẹ̀ ń lè ṣù bẹ́ẹ̀ iṣẹ́ ojú tó bá rọ̀ rẹ̀ ní lọ́rẹ́ ń so tí ó bá yẹ pé wọ́n níṣẹ́ ọwọ́ wọn tí èèyàn méjì mẹ́ta sọ pé mi fi bọ́ àgbàṣọ mi lọ́la o ọ̀la ni ẹ máa ṣe mẹ́kọ̀ọ̀bù iṣẹ́ yìí o kò ó lè mọ́ra yà àti ṣerú nǹkan tó jọ bẹ́ẹ̀ ẹ bá bá àgbà àwọn ọ̀dọ́ Nàìjíríà ní ìmọ̀ràn ni pé ṣé ìgbà kan wà tí èèyàn ń dàgbà ju iṣẹ́ kíkọ́ lọ àbí kò sígbà tá a lè kọ́ṣẹ́ ẹ gbà wọ́n mọ̀ràn kó tó rí pé ẹ lọ ẹ ṣe gbogbo ẹ̀yin aráalé gbogbo ojú tó ń wò mí lónìí lágbára ọlọ́run ojú yín ò ní rí bí. àmín. lágbára ọlọ́run ìṣẹ̀lẹ̀ ibi tó máa jẹ́ kẹ́ ẹ bẹ̀ sí tọrọ jẹ kò ní ṣẹlẹ̀ sí yín. àmín. ọ̀pọ̀lọpọ̀ níṣẹ́ lọ́wọ́ lóòótọ́ ṣùgbọ́n iṣẹ́ wọn padà dìṣẹ́ mm. ọlọ́run ní jẹ́ kí eléyìí ó kọ̀dì sí wa. àmín. ṣẹ́rí gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ́ ń wò mí mo fẹ́ gbà yín nímọ̀ràn ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ owó àpò alápò náà máa ń ná mm. bọ̀dá mi fẹ́ fún mi ọ̀rẹ́ mi fẹ́ fún mi sista mi fẹ́ fún mi bàbá mi fẹ́ fún mi tá a bá ta lé dádì wa tí n bá rí kán má lè pín bíi five million kan mi mo máa lọ bẹ̀rẹ̀ iṣẹ́ kan ó lè lò dáadáa wọ́n ní ohun téèyàn bá téèyàn bá ṣiṣẹ́ kù olóńpẹ́ lọ́wọ́ ẹni ẹ gbọ́ bí olóhùn ẹ ní ewu yẹn poem yẹn ní èdè yorùbá ó ní iṣẹ́ lòògùn iṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi hmm. iṣẹ́ la fi ń dẹni gíga ẹ jọ̀wọ́ ẹ má máa ná owó àpò alápò owó tó bá wà ní àkáǹtì ẹ òun ló lè yọ atm tì hmm. nígbà tó bá ń wọ̀n kó gbayé tó wọ̀n ẹ́ ń bẹ̀ kó dẹ̀ ná bó ṣe wọ̀n ẹ́ tí ò sẹ́ni tó máa query authority ẹ̀ mhm. mo bẹ̀ yín ẹ̀yin ọ̀dọ́ orílẹ̀-èdè yìí ẹ jẹ́ kí a wá iṣẹ́ kọ́ ká má dúró lórí certificate nìkan ṣoṣo ká má dẹ̀ rely lé ìjọba tàbí rely lé àwọn òbí tàbí ẹbí. nípa ọjọ́ orí ṣé ìgbà kan wà tí èèyàn dàgbà ju iṣẹ́ kíkọ́ lọ? kò sí ìgbà tí èèyàn dàgbà ju iṣẹ́ lọ o tá wọnú bíbélì gan-an a ó rí i pé wòlíì Èlíjà ó kéré sí Èlíṣà lọ́jọ́ orí hmm. ṣùgbọ́n wòlíì Èlíṣà jẹ́ ọmọ iṣẹ́ fún wòlíì Èlíjà tó bá ro ọjọ́ orí ẹ̀ wípé mo dàgbà ju ọ̀gbẹ́ni yìí kò ní sọ kò ní kọ́sẹ̀ wòlíì lábẹ́ nígbà tí Èlíjà da rẹ̀ fẹ́ gbà sókè Èlíṣà ìlọ́po agbára méjì Èlíjà ló gbà hmm. nípa wípé ó farabalẹ̀ kọ́sẹ̀ kò ru ọjọ́ orí ẹ̀. ìyẹn ni wípé èrè wà nínú iṣẹ́ kíkọ́. ó yà á mọ̀ wọn ó yà á mọ̀ wọn jù báyìí lọ. so ọ̀rọ̀ láti gbọ́ yẹn gbogbo èyí olólùfẹ́ wa pátápátá wípé iṣẹ́ lògùn ìṣẹ́ ọ̀rẹ́ mi tẹpá mọ́ṣẹ́ ohun tí ẹ bá láìkí tẹ fẹ́ràn jù gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ẹ tètè mú lókùnkúndùn kẹ lọ kọ láàrin oṣù mẹ́ta péré náà ni ẹ ti dolówó ara yín ẹ ní láti jókòó máa ranjú mọ́ fíìmù kan láàrin oṣù méjì mẹ́ta mẹ́rin ó wá pẹ́jọ àwárí rẹ̀ ní oṣù mẹ́fà iṣẹ́ ọdún ẹ máa gbà ẹ wò ó máa sùn lọ báyìí fún ẹ̀yin nìkan ni so ọ̀rọ̀ lẹ́tí gbọ́ yẹn láti ẹnu àlejò wa ọ̀gbẹ́ni Fẹ́mi Àlùkò ẹ̀sà ẹ bá mi fún gbogbo àwọn olólùfẹ́ wa pátápátá Instagram social media handle yín kàmú látòrí Instagram yín àti Facebook ẹ bá mi fún um, Facebook account mi tí wàá type femi Samuel aluko femi Samuel aluko lórí Facebook lórí Facebook Instagram ńkọ́. lórí Instagram femi Samuel aluko náà ni. àkọ́pọ̀ Fẹ́mi Samuel Àlùkò lórí Instagram ẹ sí Twitter no ẹsìn lórí twitter ẹsìn lórí twitter wọn sì lórí ọ̀dọ̀ ẹyẹ wọn tẹ́lẹ̀ wọn ọbẹ yẹ rìn. mi ò mi ò ṣe gbé. <laughs> àlejò mi ẹ má wọrí àti báyìí gúnyàn àti ẹ̀fọ́ ẹ̀fọ́ ẹlẹ́mìí méje lè ṣe máa jẹ. ẹbẹ ẹbẹ ẹgbẹ mọ̀ pé ìyàn ni oúnjẹ Èkìtì àwọn ọmọ mi ẹlẹ́lẹ́mọ̀ àwọn ọmọ mi. ṣé pọ̀mọ́ wà nínú àwọn ẹ̀fọ́ rẹ̀ tó kàtà mi. ẹja ibo ló wà nù. akọlọ sókè lọ́nà gbogbo ẹ̀yọ́ lẹ́lẹ́mọ̀ àwọn ọmọ tá a bá padà dé àtẹ̀mí àti ẹ̀gbọ́n mi tẹ fẹ́ràn jù òun náà lẹ́tọ̀ wọn rí lórí ètò ó ti máa rí amúlùdún ṣiṣẹ́ kí ni ó ṣì tẹ̀síwájú ẹ máa bá wa kálọ.